الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا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 adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọ̀dà ẹ̀mí wa sí di ọjọ́ tòní tó sì tún fún wa láǹfààní àti lè tún padà kójọpọ̀ nínú mọ́ṣáláṣí alápọ̀nlé láti tẹ̀síwájú nínú tafsiri wa ti oṣù ramadan afọlọ́lọ́ àfi bẹ́lọ̀n àfi ọlá ìníkù ọlọ́ àfi bẹ́lọ̀n ibi tí ọlọ́run bá ní kí abá ramadana dé nínú lọ́dún yìí kọ́lọ̀wọ̀n bó fi wá se kò ń jẹ́ ẹni tí yóò se parí oṣù náà lẹ́mí àtàláfíà kọ́lọ̀wọ̀n bó jẹ́ ká se iṣẹ́ tí ọ̀jẹ́ àtẹ́wọ́gbà wájú ọlọ́run gbogbo ń tí a fi se ní àláfíà àtàrísìkì kọ́lọ̀wọ̀n ọmọ fi wọ́n ẹnì kọ̀ọ̀kan wa gbogbo wáàzì tá ń gbọ́ níbí àbí níbòmí kọ́lọ̀wọ̀n bó jẹ́ àlè múlò kọlọ̀bọ̀ se ní ohun àwíjàrí fún wájọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọlọ̀bọ̀ mọ́ se ní ohun àbálẹ́jọ́ fún wájọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ní tafsiri tó síwájú lánàá aka ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń sọ̀rọ̀ nípa kíkọrẹ ẹni sílẹ̀ tó bá wáyé láàrin ọkọ̀ àtìyàwó tálkùránì fi yọ wá pé àtọ̀lákù mọ̀rọ̀tán pé ẹ̀mẹ́jì náà ni tí obìnrin bá parí ìdá rẹ̀ lẹ́lẹ́kejì tọkọ rẹ̀ ò pé padà ìjì parí nù ṣùgbọ́n tó bá pè padà lẹ́lẹ́kẹta tí wọ́n bá tún ilé kọra wọn lẹ̀ ọ̀tọ́ kí wọ́n tún fẹ́ra wọn mọ́ ó dìgbà tí ìyàwó ń bá lọ́kọ̀ míì tọkọ ń sì súnmọ́ tí ìgì ẹlẹ́ẹ̀kejì bá tún wá já wọ́n lè padà kí wọ́n ṣe kí ni o kí wọ́n tún fẹ́ra wọn lẹ́yìn ìgbà náà ọlọ́bọ̀ bá lékí ọlá ọwá tẹ́síwájú ń se àlàyé fún wa nípa kíkọ rẹ ni sílẹ̀ pàápàá jùlọ nítorí pé kíkọ obìnrin sílẹ̀ agbára eléhùn ṣẹ̀rí àfi sọ́wọ́ ẹ̀ńtọ́jú ọkọ ni ìdí ni tó fi jẹ́ pé láwọn ààyè tó pọ̀ ọlọ́run bá ń pàkíyèsí àwọn ọkọ pé kí wọ́n sọ́ra nítorí pé ọlọ́run bá fún wọn lágbára àti lè kọ obìnrin sílẹ̀ kò túmọ̀ sí pé ntọ́ bá wú wọn ni wọ́n mọ̀ dánwò àbí kí wọ́n mọ̀ kóbìnrin sílẹ̀ pẹ̀lú èròǹgbà pé káwọn fara ní obìnrin náà ọlọ́ọ̀bọ̀ bá alikí ọlá ní wọ́n ìdákan lọ́kùtùmù nìsa ọlọ́ọ̀bá ní ẹ̀yìn ọkùnrin tẹ́ ẹ bá kọ obìnrin sílẹ̀ fábàlágùnà ajalahun ná ẹkọ̀ wọ́n lẹ̀ léètọ́ jẹ́ pé àsìkò tí wọ́n parí ìdá àwọn ti fẹ́ẹ̀ tó àbótító ó kú dẹ̀dẹ̀ tí wọ́n parí ìdá rẹ̀ ní ìkọrẹ ẹni sílẹ̀ tí ọkọ rẹ̀ lè pè padà ìyẹn ni pé ìkọrẹ ẹni sílẹ̀ alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ kejì obìnrin ti fẹ́ parí ìdá ọlọ́ọ̀bá ní fa amsiku hunna bi ma'ruf tẹ́ ẹ bá fẹ́ dá wọn padà gẹ́gẹ́ bí aya yín ó ní ẹ dá wọn padà lọ́nà tọ́tọ́ tíṣẹ̀rí àfaramọ́ pẹ̀lú àníyàn pé ẹfẹ́ jọ gbé pẹ̀lú wọn pẹ̀lú ọkàn kan pẹ̀lú payọ̀ ọlọ́run ọkùnrin tọ́kọ obìnrin ilẹ̀ tó láǹfààní àti lè pé padà obìnrin ti fẹ́ parí ìdá rẹ̀ tó wá fẹ́ dá padà ọlọ́ọ̀bá wọn pe làákà rẹ̀ sí pé kọ́ dá padà bíl màrúf lọ́nà tọ̀gbàtọ̀ apákan náà àwọn àfúnni tefsir wọ́n ní ìtumọ̀ bíl màrúf kó àyùṣídà àlá rọ̀jà àtìhà kó mú kó fẹ́ rí rinlẹ̀ pé mo ti dá arábìnrin padà gẹ́gẹ́ bí béèrè tí wọ́n béèrè lánàá pé kọ́ sọ pé tọ́ mo ti dá padà tọ́ bá jẹ́ pé n tá a fẹ́ ní pàápàá jùlọ tọ́ bá jẹ́ pé àwọn ẹni tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ àwọn ẹnìkan ti mọ̀ sí pọ́kọ̀ ọ̀lẹ̀ àwọn ẹni tí wọ́n ti mọ̀ pọ́kọ̀ ọ̀lẹ̀ nǹkan fi tó wọn létí pé mo ti dá padà ọlọ́ọ̀bá ní ilé ìjẹ́ nu bí wọn. pé láàrin ìgbà tí ọkọ̀ ọ̀lẹ̀ sígbàtọ̀ dá padà kò sí tí ó lè ṣẹlẹ̀ lápẹjúwe ó ti kọ́ ọ́lẹ̀ ó ti fi tó lágbájá létí ó ti fi tó lákàsígbè létí pé mi ti kó arábìnrin ilẹ̀ gbogbo wọn ti mọ̀ bọ́yá ó kú bí ijọ́ méjì ijọ́ mẹ́ta tóbìnrin ọ parí ìdá rẹ̀ ọba ronú pé kó wọn dà padà ọba dá arábìnrin náà padà lẹ́yìn ọba sọ fẹ́ ní kankan tí ò sẹ́ ń àwọn ẹni tí wọ́n mọ̀ pọ́ kọ́ làwọn mọ̀ pọ́ kọ́ bọ́yá lẹ́yìn ọ̀sẹ̀ kan kejì wọn bá fàyè lẹ̀ sẹ́wọ́n pé yọ́ dojúrú yọ́ dojúrú pé tó ìtawà mọ̀ ní kó ti kọ́ lẹ̀ òun sì mọ́ dúró lórí pé ó ti dá mi padà ta la wa fẹ́ gbàgbọ́ ní tó súnmọ́ jù náà ni pé yóò nira káwọn èèyàn gbòbìnrin ń gbọ́ àríwẹ̀kọ̀ wọ́n mọ̀ pé ọgbọ́n lọ fẹ́ dá àjogún kó àríkíní kó fẹ́rì sí nígbà tí pàmò ẹnìkan ti máa pọ́kọ ọlẹ̀ kó sì jẹ́ pé wọ́n mọ̀ pé ọ̀dà padà bákan náà nu ipe ọgbà obìnrin padà bíl màrúf kó dánìyàn pé òun fẹ́ bá arábìnrin gbé láàrin òun àtọ́lọ̀ kọ́ bá a gbé pẹ̀lú pé pẹ̀lú pé ó fara ní ọlá ní haúsá nàbí ẹ bá sì rò ẹ̀ẹ̀fẹ́ mọ́ ẹ̀yìn ọkùnrin fi ọrábìnrin ilẹ̀ kọ́ ọ lẹ́kọ̀ọ́ máa lọ rẹ̀ ṣùgbọ́n lọ́nà tó gbàtọ̀ kí ẹ ṣe dáadáa síra yín kó o sì tọ́jú rẹ̀ kọ́dà àwọn olùmọ́ni gẹ́gẹ́ bí afa ibùdó kẹfìrì ni bilmaaru tó bá fẹ́ filẹ̀ min gẹ́rì ṣìkàkín wàlà mùkàsámàtín wàlà tàkàbọ̀ kì í ṣe pé tẹ́ jà tẹ́ wà yà sọmọ́ra yín la torí pé ẹ fẹ́ kí ìgbì ó dópin ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ àtọkùnrin àtobìnrin ẹ mọ́jọ ọjẹ́ báwọn lẹ́ẹ̀ṣẹ̀ píyà wàlá mùkà sọ́mà tí èsì pẹ́ sẹ̀sẹ̀ máa gbẹ́jọ́ lọ bìkan tẹ́ àdúgbò bá gbé lọ tí wọ́n ti mọ́lé náà tí ọkọ̀ náà bá gbéyàwó lọ wọ́n ti mọ́lé ẹ̀ àmọ́ bẹ̀rẹ̀ sísè fa wàhálà nítorí pé ẹ fẹ́ kí rígi yóò dópin ọlọ́ba lẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ wàlá tẹ̀kọ́ bò ẹ mọ́ pinya pẹ̀lú pé ẹ máa gbéra yín sépè ẹ máa búra yín gbogbo àlébù ara yín lẹ́kùn nígbà ìbá búra yín tán ìgbà náà lẹ́tọ̀ọ́ pinya ọlọ́ba ni ẹ mọ́ síbẹ̀ ńgbà àwọn ọkùnrin bá ti rókútó èmi ò fẹ́ arábìnrin mọ́ kẹ́ ẹ kọ́ máa lọ rẹ̀ pẹ̀lú àlàáfíà àti iyì tí ń bẹ láàrin yín kọ́ máa lọ kò nídìí pé kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bú ewu kò nídìí pé kẹ́ ẹ ṣẹ̀ jà ìlọ́lọ́ bá ń sọ bíi pé hausari huna bil maruf bí maruf ọlọ́ba wa ni wàlá tún sìkú huna dìrọ́rọ̀ lìtà àtẹ́dù ọlọ́ba ni mo wá pẹ̀yìn ọkùnrin ẹ ò gbọ́dọ̀ mú obìnrin dúró lábẹ́ yín ẹ ti kọ́ lẹ̀ wá dá padà ìdí tẹ́yìn fi dá padà ní pé dèrọ́ọ̀rọ̀ nkẹ́ ẹ lè bá fi ara ní arábìnrin ẹ kàfẹ́ kó kàfẹ́ fara ní o ní íńtírẹ́sì láti níyàwó mọ́ ṣùgbọ́n fẹ́ kọ́ lọ́kọ̀ mi kọ́ dagunlẹ̀ fara ní ọlọ́ọ̀bá lẹ́yìn ọkùnrin ọ̀gbọ́dọ̀ síbẹ̀ o kọ́dọ̀ ọlọ́ọ̀bá ni wọ́n ẹnikẹ́ni tó bá ilé sele inú ẹ̀yìn ọkùnrin fakọ̀dé zọ́làmà nafsa ó ti sàbòsí fórí ara rẹ̀ ó ti fa ìbínú ọlọ́run fórí ara rẹ̀ nítorí délé kí wọ́n páyọ̀ ọlọ́run ọba ọlọ́bọ̀ ọba àlejò ọlá ní wàlá tẹ̀tẹ̀kìrú áyá ti láàyè fúzùwà ẹ má mú òfin ọlọ́run ọba lérí òfin ọlọ́run ọba ẹ má sọ di nkéré ẹ má sọ di nká àwàdà ọ̀pọ̀lọpọ̀ àwọn ni. aya ìsọkalẹ̀ ni lórí nǹkan kan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí gbà náà èèyàn kò obìnrin lẹ̀ yóò ti lóhun kọ́ lẹ̀ tọ́ba wa ayé ayọ́ba ni àìní kan fi ń sáwàdà ni mo fi sí ni nǹkan ọ̀lẹ̀ mo fi sí ni tàbí kó ti lóhun gbà padà tọ́ba wa ayá yọ́ba ni à èmi ọ̀dọ́ padà o. èyí tí mo kàn sọ èmi kàn fi sàwádà ni bí ìgbà tí fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ ìlọ́lọ́ba fi wá sọ àyà ìkàlẹ̀ pé ẹ má sọ ọ̀rọ̀ ọlọ́run ọba ni jíjá yìgì kìí ṣe ń ni èyí tó jẹ́ pé ọwọ́ àdìsí àbí hùrẹ́ra rọ́dí aláwọ̀ tààlà anabi sallallahu alayhi wa sallam ni salasun جدهن جد wa جد النكاح والطلاق والرجعة النبي صلى الله عليه وسلم أني ní àwọn nǹkan mẹ́ta kan bẹ tẹ́yìn bá ṣe pẹ̀lú pé ó ní láníyàn ọ wá látọkàn rẹ̀ lè ṣe ọmọ àmọ́ ṣe bọ́bá ti fi lè fi rin ilẹ̀ ó ti se náà nù. àwọn nǹkan mẹ́ta wọ̀nyí tọ́ba sì fi lè ti se àwà tọ́ba ti fi se àwàdà lófin ṣẹ̀rí àkíní ò ti jẹ́ ó ti jẹ́ òdòdó wọ́n yé sáwàdà ń bi nǹkan mẹ́ta wọn. aláwọ̀kọ́ anẹ́bísọ̀lá alẹ́ sọ́lọ́mà ní igi síso ẹ̀ńtàgbára àti so igi fóbìnrin kì í fi se o. ìpè ọwọ́ adé ń bọ̀ ọmọ obìnrin sí ọmọ kékeré pé à ṣé mi ní ẹni fún pa a sì fi fún ọ báyà bàbá ni ó ti di ìyàwó rẹ o ó ti di ìyàwó rẹ àbí kí ayé àwọ̀ bóòlù ẹ̀sẹ̀ tú lókù wọn fi sallallahu ọ̀kan náà àwọn sàhábé ní ubadabinu summit ó láyà ìsọ̀kalẹ̀ ní lórí arákùnrin kan kánà rọ́júlù àlà ahadi rasulillah sallallahu alaihi wasallam ya kúrò lè rọ́júlù ẹ máa gbọ́ wọ́n ní láyà nàbí sallallahu alaihi wasallam yìí ó ti dáyà rẹ̀ mo fi ó ti dìyàwó rẹ̀ wọ́n bá ti láwádà tó mọ̀ yẹn kó pé àà fi sí ẹni o fi ń sí ẹni o àtìgbà náà níbi sallallahu alayhi wa sallam bá ní nǹkan mẹ́ta ìkéṣe kéré ipò òṣè òṣìríọ́sì lórí rẹ̀ òfin dúró lórí rẹ̀ abó fi sáwádà aláwọ̀kọ rẹ̀ ànìkáhù ìgì síso pé àmú fi fún ọ tọ́ba ló ti fi fún tọ́ ó ti di ìgì o káyà ẹlẹ́ẹ̀kejì àtọ̀láàkùn ìkọrẹ ẹni sílẹ̀ kìí se tá a fi sáwàdà nípa wá kan nǹkan bóbìnrin kan mi kàn bá a sí ẹni mo bá sọ pé mo kọ́ ọ lẹ̀ á kà o ti kọ́ ọ lẹ̀ gba nǹkan ara padà tó bá dé ètò olè gbà padà ní gbà padà àmọ́ fi sí ẹ̀hún kò ń bi eléhùn nínú òfin arọ́jà àtù dídá obìnrin padà lẹ́yìn ìgbà tá a kọ́ kò sẹ́rẹ̀ ń bi eléwò ike àmọ́ ah, kan fi bá sàwádà ni mo fi ní mo dá padà èmi ọ̀dá padà o lófin ìṣẹ̀rí à ah, á ti ṣèṣì ìrókò ọ̀dá padà àfi tí ọba tó fẹ́ kọ́ lé lòkù <clears throat> nítorí ìdílé ọlọ́ọ̀bá ni wàlá tẹ̀tẹ̀kìdú áyá ti la ìhùzùwà ẹ má sọ òfin ọlọ́run ọba di nkéré o ọlọ́ọ̀bá ọba àlejò alá ni wàzúkúrú ní ẹ̀mátàláhi ẹ máa rántí ìkẹ́ ọlọ́run ọba lórí yín gbogbo àwọn òfin tọ́lọ́run ọba ṣe ìkẹ́ ọlọ́run ọba fi ṣe fún yín ọlọ́run ọba fi kẹ́yìn ni ọlọ́run ọba ara wọn ò jíṣẹ́ wọ́n jíṣẹ́ fún yín ọlọ́run ọba ní káwọn wáàsí odíde láàrin yín wọ́n ń ṣe wáàsí fún yín ìkẹ́ni ẹlòmíì ò kú síbi tí ó ti gbọ́rọ̀ ọlọ́run ẹlòmíì ọlọ́run ọba ò sì fún láǹfààní àti gbọ́rọ̀ ọlọ́run àṣẹ̀ńtọ́lọ́run ọba bá yàn tó fún láǹfààní àti gbọ́rọ̀ ọlọ́run kọ́mọ̀ ọlọ́run ọba ó ní òun lò ní ọlọ́run ọba ní òun kẹ́ni nítorí ìkẹ́ ọlọ́run ọba ní ẹ máa rántí rẹ̀ kí wá láǹfààní gbọ́rọ̀ ọlọ́run ọba tán ẹ̀ tó wá sọ di nǹkan yẹ̀yẹ́ kí wá láǹfààní pọ́ ọlọ́run ọbọ̀ kẹ́yìn kẹ́ ẹ gbọ́ wá sí kẹ́ ẹ tó ọba ní ẹ máa ẹ máa rántí orí ọlọ́run ọba lórí yín lórí ntọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún yín nínú tíra ọlọ́run ọba anabi sallallahu alayhi wa sallam ọsọ anabi ó tutuma rẹ fún yín ọsọ kalẹ̀ ayé ọsọ anabi ó tutuma rẹ fún yín gbogbo eléyìí ọlọ́run ọba ni ọlọ́run ọba fi kẹ́yìn ni ọlọ́run ọba ni kò ń ni òun pẹ̀lú ń bẹ́ kẹ́ mójútó ẹ dìnà sí ntọ́lọ́wọ́n bá ní ẹ dìnà sí ẹ má ṣe lùgbọ́ ọlọ́wọ́n bá ntọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ẹ má ṣe dá o nítorí ìkẹ́ ọlọ́wọ́n bá ní pé kéèyàn gbọ́ wá sí aburú tó wá le koko ní pé kéèyàn gbọ́ wá sí mu lò wá sí kó tó dófin bá kọjá kọ́tẹ́fẹ́ rẹ̀ aburú ńlá ni ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá ṣe wá sí idza kunta la tadri fa tilka musibatun wa in kunta tadri fal musibatu a'zamu tó bá mọ̀ tó mọ̀ fi Ọlọ́run lórí nǹkan kan aburú leleun náà ipa èèyàn jẹ́ mùsùlùmí kò sí amòfin ọlọ́run lórí nǹkan báyìí aburú ni ṣùgbọ́n aburú tó wá ju eléhùn lọ òun náà lẹ́ńtọ́mọ̀ tí ò mú lò aburú tí ẹ ju ẹni tí ò sẹ̀ mọ́ lọ kọlọ́bọ sànù wa ọlọ́bọ bá lè kí ọlá ní wàtẹ́kùnlá ọlọ́ba ní ẹ̀páyọ̀ ọlọ́run ọ̀pọ̀ ọgbà bí tọ́lọ̀ bàbá ti sọ òfin rẹ̀ ká ṣe àbí a máa ṣe ọlọ́ọ̀bà máa bẹ̀rẹ̀ àyà inú kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé apáyọ̀ ọlọ́run àbí kọ́ parí rẹ̀ pé pẹ̀lú apáyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ọba nìkan ní dékè èèyàn ọlọ́run ìpáyọ̀ ọlọ́run torí pé bí ọ wà òkú sẹ́ni tó ọmọ ntọ́kàn rẹ̀ ń lò kò sí ntọ́kàn rẹ̀ ní tó fẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba nìkan iní ó sàmọ̀nà ẹ̀dá láti ntọ́tọ́ iní ó sàmọ̀nà ẹ̀dá láti ọlọ́bọ̀ ọba àlejòọlá ní wà álámù anàláha bí kúlì ṣe alim kẹ́ẹ̀sì máa mà dájú pé gbogbo ń tẹ̀ ń se kò sí ìtọ́pamọ́ sọ́lọ̀hún gbogbo ń tẹ̀ ń se níṣẹ́ kò sí ìtọ́pamọ́ sọ́lọ̀hún ọlọ́run bá nímọ̀ ní gbogbo ẹ̀ ó nímọ̀ lórí ohun gbogbo ẹni tó bá se dáadáa ọlọ́run ọba mọ̀ ẹni tó ṣèdá kejì rẹ̀ ọlọ́run ọba mọ̀ nítorí ìdí ẹlẹ́ gbogbo bí ẹ bá wà ẹ máa sóòfin ọlọ́run ẹ máa rántí ìjọ tẹ́ẹ̀dùn wájú ọlọ́run tó pé kò sí ń tọ́pamọ́ fún ọlọ́run ọba náà tẹ́wà ṣèṣirò sẹ́yìn ẹni tó bá fẹ́ bá rere kó ṣe rere o ẹni tó bá sì fẹ́ bá dàkejì náà pàdé kó nu mu níṣẹ́ ṣùgbọ́n wà láì kò sí ìtọ́pamọ́ sọ́lọ̀ ọlọ́run bọ́ba àlejò ọlá ni. wà ìdá ọlọ́kùtù mú nìṣà àfàbàlàhùnà àjàlàhùnà fàlàtà dùlùhùnà àyàn. ينكحن أزواجهن إذا تراضوا نعم أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف نعم ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر hmm. والله يعلم وأنتم لا تعلمون ọlọ́ba wa padà sọ́rí àwọn ẹbí ọkọ àbábí ìyàwó ńgbà yìí ti tú tọkọtaya lẹ́yìn wọ́n fẹ́ láàrin ara wọn àwọn òbí wọn bá yàrí pé kò sí ti ń ike lai pàápàá jùlọ lágbọn obìnrin ipe láíláí òun ní padà sọ́dọ̀ lágbájá mọ́ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí wọ́n ṣẹlẹ̀ láyà nẹ́bí sọlọ́láhùn àríhì wọ́sálàm ọ̀kan náà àwọn sàábé ti ń jẹ́ máàkìl bin yasar máàkìl bin yasar ó ní àbúrò obìnrin tí apá kan náà àwọn àfọ onítẹ̀sí ló kọ̀ rẹ̀ ń jẹ́ jùmù àwọn kan ló kọ̀ rẹ̀ ń jẹ́ fátímà tù bíntù yẹ̀sáàd ọwá ìlọ́kọ ẹnìkan wá kóhun fẹ́fẹ́ ó sì fi pálé ó sì fún wọn lárákùnrin tó fẹ́ fátímà yìí ń jẹ́ abulbada ìgbà tó fẹ́ wọ́n ti jọ wà lẹ́yìn bí àsìkò mélòó kan tí wọ́n ti jọ wà ọ ṣẹlẹ̀ pé ìtìnà ṣẹlẹ̀ láàrin tọkọtaya ọkọ bá kọ́ ìyàwó lẹ̀ nígbà tọkọ tọkọ ìyàwó lẹ̀ ìdá rẹ̀ fẹ́ parí yóò dá padà yóò dá padà yóò dá padà kọ̀ dá padà tóbìnrin fi parí ìdá nígbà tó a parí ìdá tán làákà ọkọ bá tún padà sára sára obìnrin náà òun náà bá lọ pé èmi náà fẹ́ fẹ́ tọ́lá àwọn ẹni tí wọ́n ti fẹ́ fẹ́ ní ìsàwọn alápilikéṣàn ti fò nítorí ìdí eléyìí ó sì ti bọ́ lọ́wọ́ tiẹ̀ òun náà bá wà nú àwọn ẹni tí wọ́n dúró pé òun náà fẹ́ fẹ́ mákìl bin yasar tọ́jẹ́pọ̀ wà nípò gẹ́gẹ́ bí bàbá fún arábìnrin ẹ̀gbọ́n rẹ̀ lọ́jẹ́ ọ wá ti fura pé ọkùnrin obìnrin ọ̀dọ̀ ọkọ kan lọ́kàn rẹ̀ padà sí ọba àyàrí pé láíláí kò sì ti ń jẹ bẹ́ẹ̀ ó ní láíláí ọmọ wọ sí tó fi kàn mí ní ọkọ̀ ọ̀lẹ̀ ẹni tí mo pọ́nlé báyà wọn tí wọ ni mo wò tí mo wò lá tí mo wò máa láà mo wá fi fún un ẹni tó gbogbo òbí kò sóbi tí wọ́n kọ ọmọ rẹ̀ ẹlẹ́tìnú rẹ̀ ó dùn ẹni tó bá sì fi lè kọ ọmọ rẹ̀ ẹlẹ́hùn àyàfi kí àwọn òbí ìyá máa fi máa nìgbé àmọ́ wà láì kì í tán lọ́kàn ìwọ̀n sọ pé ó ní láíláí kò sì ti ń jẹ bẹ́ẹ̀ ń tẹ́ ẹ mú kọ́ ọ lẹ̀ dájúdájú ọyẹyẹ mi ọtá bùkù mi nítorí ìdí eléyìí kọ́dà nù bí sọ pé. bọ́jọ́ nìkan lọ́kùnrin tó kù yọ ya ayọ̀ kan kó po ní lọ́kọ̀mọ́ ò ní padà sọ́dọ̀ rẹ̀ lórí ilé lọ́lọ́ba aṣọ àyà ìkàlẹ̀ ọlọ́ba ni wọ́n ìdá kan lọ́kùtùmù nìsa tẹ́ ẹ bá kó àwọn obìnrin sílẹ̀ bábà lágùnà ájálà hùn náà tí àwọn obìnrin bá wá ti parí ìdá wọn wọ́n ti bọ́ kó lọ́wọ́ ọkọ wọn nù fàlátà àdùlù hùn náà ayànkí náà àzúwájà hùn náà ẹ̀yin òbí ìyàwó ẹ má kọ dínà wọn kí wọ́n padà sọ́dọ̀ àwọn ọkọ wọn mọ́ ẹ má kọ dínà wọn ẹ má yàrí ẹ má ní wàhálà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lópin ìgbà tó bá fi lè jẹ́ pé láàrin tọkọtaya ìdá tààrọ bọ́wọ́ bẹ́yìn náà húnbíl màrú tọ́nà bá ṣe tí ọkọ àti ìyàwó bá ti gbọ́ra wọn yìí wọ́n sì gbà pé àwọn ó gbé pẹ̀lú òfin ọlọ́run in tó gbóná lọ́kàn ní kejì wọn ti rọ̀ ní ìsìn làákẹ́ oníkálukú wọn ti padà sára rẹ̀ in ti ń ro pé gbogbo ohun tá à ń ro tẹ́lẹ̀ wọn àṣẹ kò rí bẹ́ẹ̀ àbí gbogbo ohun tí mo ń ro pé ìdàkejì rẹ̀ ni àṣẹ báyìí ló ti rí ó ti áhàn kálukú wọn àgbọ́yé ti wà láàrin wọn ọlọ́ọ̀bọ ọba àlejò ọlá ní lópin ìgbà tí wọ́n bá ti gbàgbọ́ yé òun ẹ má dà wọn padà ẹ má yàrí pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ pé èèyàn fara mọ́ afa ibùdó kàtí rahmatulahu ta'ala ọlọ́pọ̀ àwọn afa fi ẹ̀ lè sẹ́rì lórí pé ọlọ́run ọba ń bá wọn òbí àbáwọn ẹbí ìyàwó lọ́lọ́run ọba ń bá wí nítorí pé tọ́ba jọkùnrin ni kò sẹ́nìkan tí wọ́n sẹ́ ẹ̀fọ̀rọ̀ lọ tí òbí lóhùn gbá àbí tí òbí lóhùn tún fẹ́ padà kò nídìí kan sọ fẹ́ nìkankan ṣùgbọ́n yàwó kò lè rẹ ra àwọn ẹnìkan náà nitori jàbẹ̀nu gan nítorí ìdí eléyìí ọlọ́ọ̀bá wa ń bá wọn wí wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alákòóso lórí àlámọ̀rí obìnrin ọlọ́ọ̀bá títí tátúnṣe ti wà ńtọ́ tábà yìí ẹ̀yin ẹ̀ mọ́kàn kò ń tóyìn tí máa ṣẹlẹ̀ nu kì í ìjọjà àwọn ọmọ bínú ni pé ìtọkọ ń se fáwa ipe ń tó se fún wa ọyẹyẹ wa púpọ̀ tí ẹ bá se pé wọ́n gan ò ní lórí ó tún á lọ padà sọ́dọ̀ rẹ̀ ọmọ inú èébú tó bú bàbá rẹ̀ ni ọmọ rún tó se báyìí ọmọ rún tó se báyìí ni alukurani ń se wá sí fún wa ní ẹja mọ́kàn kú kọ́dọ̀ ọlọ́ọ̀bá ni zálíkà òfin tá a sọ yìí yóò àgùbí wá sí là ń fi ń se fún táníò man kana minkum yu'minu billahi wal yawmil akhir an fi se wa si fe n to ba ni igbagbo pe olohun oba n be ọjọ́ kan yìí náà sì ń bọ̀ kí la fi ń se wá sí fún sígbà mi ò sàmójú kú ò kìí ṣe torí tiẹ̀ torí tọ́lọ̀ ni kò tó ẹni tí wọ́n gbàwọ̀ sí tó fi fún ọ tó fi lọ ṣùgbọ́n ọgbà mara torí tọ́lọ̀ ọlọ́ba náà fi lè ṣe wá sí fún yín wáàsí lọ́yẹ̀ kọ́ jẹ́ fẹ́nikẹ́ni tó bá nígbàgbọ́ pọ́lọ̀ wọn bá ń bẹ gbogbo tó lè ṣe tó lágbára bó tilẹ̀ wọ́n lágbára tó tẹ́ ẹ̀ fi lè forí jìn àti kà sẹ́yìn ọlọ́ba ń sọ pé sẹ́yìn náà fẹ́ kí nígbà tá à ń sọ ọ̀rọ̀ tó wà nínú sọ́rọ́tù nù sẹ́yìn ọ̀fẹ́ kọ́lọ̀ ọ̀bọ forí jìn sẹ́yìn náà fẹ́ kọ́lọ̀ ọ̀bọ forí jìn nítorí ìdí eléyìí gbogbo tó ti lè wọ́ sẹlẹ̀ láàrin yín ẹ̀yin ayáfi ńgbàtọ̀kọ àti ìyàwó ti gbọ́ra wọn yìí o ẹ̀yin ẹ wọn tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́lù ọ̀bọ ṣe gbígbé wọn lágbèpọ̀ nírọ̀rùn nítorí kẹ́yìn ò gbìyànjú àti sẹ́nu kì í ṣe kẹ́yìn ò tún wá jẹ́ sábàbí tẹ́ mọ́ arú náà fìtínà pípẹ́ láéláé kò ti ti ń jẹ́ wà láì kò ọba ẹlòmíì gan ọ̀nkú mi kò ní débi pé njọ́ tó kọ́ gbọ́ pé àbúrò rẹ̀ àbí kìíní kan ó tó ní ọkọ̀ lágbádá yóò sì kọ́kọ́ gba ní etí náà nípa àbọ̀ ya wèrè ọmọ tó wá sínú ilé wa ọmọ tó sọ fún wa ni ọlọ́ọ̀bá ní ẹ̀yìn ọ̀nkú ẹ̀yìn alákòóso lórí àlámọ̀rẹ́ obìnrin páyọ̀ ọlọ́run wọ́n bá ti gbọ́ra wọn yé tẹ́ ẹ sì rí àpẹẹrẹ pé pẹ̀lú òògùn ọlọ́run wọ́n jọ gbé láàrin ara wọn bọ́lọ̀ wọn bá ṣe fẹ́ ẹ pè wọ́n kí wọ́n padà kí wọ́n gbé nígbẹ́ àlàáfíà ló fi pé jù torí pé dojúmọ̀ tá a máa sọ ni pé tọ́ ọba yarí pé kò ní padà lọ bí ibi tí ó lọ kílọ̀mù tí ó dánwò mẹ́ kílọ̀mù tí ó bà ń bẹ̀ èyí tí a kú ti mọ̀ tá a lè mọ́nẹ́ẹ̀dì wọn ẹ̀dá mọ́nẹ́ẹ̀dì rẹ̀ torí èyí ibi tí ó bọ̀ sí kílà mọ̀ tí ó ń nítorí wọ́n bá ti ṣàtúnṣe láàrin ara wọn ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ní dájúdájú ẹgbìyànjú kẹ́ ẹ ṣàtúnṣe láàrin wọn ìgbà tọ́lọ̀ ọba sọ àyà ìkalẹ̀ arákùnrin wa máàkìl bin yasar ìgbà tó gbọ́rọ̀ ọlọ́run ọba lórí eléyìí àwọn olùmọ́ni lẹ́sẹ̀kẹsẹ̀ ọba ní samuun lè rọ́bí wàtọ́ àtùn ó ní ọlọ́run ọba mi ò mo gbọ́ ń tó wí mo sì tẹ̀lé bọ́lá ọba ti ròyìn àwọn olùgbàgbọ́ òdodo nù bó tilẹ̀ wò ó gbóná lọ́kàn rẹ̀ tó tí wọ́n bá ti ṣe wáàsì fún yóò ní ọba wí ni mo gbọ́ mo sì tẹ̀lé kì í ṣe pé tó àáfà tí yín lẹ̀ ń sọ ọgbọ́ ó sì tẹ̀lé kọ́dà wọn ni tún mọ̀dà ọba pé ọkọ̀ àbúrò rẹ̀ ìyẹn ni pé abùlbàdà ọba pè fàkàlà ọba sọ fún pé uzawijuka máa fún ọ mi kọ́ máa fẹ́ kọ́dà wà òkèrémùka ìwọ́n tó pọ̀ lé wọn bá ní dúkìá tó bù ọ kó lè tán lọ́kàn rẹ̀ kìí ṣe pé ní fún ọ lásán mo tún ní ẹ̀bù tí ń fún ọ kọ́dà ó ní wọ́kà fàtó o ni ó ní ìbúra tí mo ti búra sẹ́ńkó ti búra pé wà láì ò ní padà lọ́dọ̀ rẹ̀ mọ́. ìdájọ́ gbòrá ti wá mú ètà ti kà ó ní mo pé ń se kàfàrà inú kí n gba kí n bókun lọ́rọ́ ẹrú àbí kí kí kí n bọ́ aláìní mẹ́wàá aṣáájú ti masakin kí n bọ́ aláìní mẹ́wàá àwọn kì í sọ́tù hù àbí kí n fún mo gbà bẹ́ẹ̀ àmọ́ lórí bẹ́ẹ̀ mo tẹ̀lé tọ́lọ̀ wọn bá fẹ́ wípé mo ti búra wọn kò ní í jẹ́ mọ́sẹ̀ ntọ́lọ̀ wọn bá ní ilẹ̀ tọ́ inú fi dáa jùlọ máa sí kàfàrà ni ọlọ́mọba alẹ́kẹ́ aláwa ni ذلكم يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ọlọ́mọba ni ذلكم ni kẹ́ ẹ gbéfẹ́ inú yín lẹ̀ kẹ́ ẹ tẹ̀lé tọ́lọ̀wọ́ bá wí zalikum azika alakum wa atahar eléyìí ló fi fọ ẹ̀mí yín máa ń wájú ọlọ́run eléyìí ní jẹ́ kọ́kàn yan ọmọ eléyìí ní jẹ́ kẹ́ ẹ tọ́ ọ bá ti fi ilẹ̀ ntó wíwù yọkàn máa jọ ọjọ́ lọ́kàn ni ẹni ọkọ̀ bẹ́ẹ̀ lómi kò lè tó dí ọkàn ẹni fẹ́ lómi. ọlọ́run bá ní kó o ṣe wá kó o gbọ́ wá sí tẹ̀lé ní ẹ̀mí rẹ mọ́ kó o kó lọ́kàn kó o gbàgbé rẹ kó o fàlámàrí rẹ wa láti torí mọ kí ló lóore fún yín kí ni ó di oore fún yín ṣùgbọ́n yín ọ̀mọ̀ ìdájọ́ tí kàn wà wájú tí yín tẹ́yìn rí ní ìsìn ìní ń dẹ̀yìn láàmú tọ́lọ̀ wọn bá sòfin tá a bá gbọ́ wáàsì tá a bá gbọ́ sí ti pé ntọ́lọ̀ wọn bá ń fẹ́ nì ká gbìyànjú ká tẹ̀lé ntọ́lọ̀ wọn bá ń fẹ́ eléhùn ìní òjò ọ̀jẹ́ pé oore tọ́lọ̀ wọn bá fi sábẹ́ rẹ̀ á padà roore òun bá kọ́dà bí èsì táwa rí ní ìsìn ṣùgbọ́n táwọn bá rò pé ntí àwọn afẹ́ nìkan náà lóore ọlọ́nìkan lọ́ọ́ máa burú tí ń bẹ́ẹ̀ táwọn ò ní mọ̀ o ìgbà tí ọba wa mọ̀ hàn ìgbà tí ó lè tì sí ni ìgbà tá a jẹ ká àbámọ̀ tí ó ní ìwúlò mọ̀ ni nítorí ìdílé tí yàn bá gbọ́ wá sí gbẹ́fẹ̀ ẹnu rẹ̀ lẹ̀ ọkà mi la kọ́dà ń fẹ́ kó rí báyìí kò sí nǹkan kan tẹ̀lé tọ́lọ̀wọ́n bá wí pẹ̀lú ògùn ọlọ́run ọ́ padà rí oore tó pọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí torí pé òfin ọlọ́run ọba ni tọ́ ọba ti lè tẹ̀lé òfin ọlọ́run ọba wà láyìn èyàn ní bá ọlọ́run ọba dòwò pọ̀ kọ́sọ́ọ̀tì wà láyìn òní bọ́lọ́run ọba dòwò pọ̀ kọ́sọ́ọ̀tì nítorí ìdílé wọ bá ọlọ́run ọba dòwò pọ̀ kọ́ ọ̀pọ̀ mi ara rẹ mọ́ eléyìí ni ó jọ jẹ́ pé gbogbo ń tá fẹ́ ṣe àmọ̀ràn ti ọlọ́run ọlọ́run bá ń sọ gbogbo eléyìí pàápàá jùlọ nípa ìtọ́jọmọ́ láàrin tọkọtaya àti pé àwa tá à ń sàtòsí níbi yìí gbogbo akápáyọ̀ ọlọ́run yìí ṣe dandan gbọ́n pé tí ń tẹ́ tí ń wúwa lọ́kàn àwa náà lọ́gbọ́dọ̀ gbọ́dọ̀ gbìyànjú kárí pa àṣẹ náà ni pé bá òfin ọlọ́run ọba mu kọ́lọ̀ wa wọ́n Naam. Nínú àwọn aya tí ninu àwọn áyà tààkà ìṣá àlá ọlọ́ọ̀bá áyà tí wọ́n ti gbéra. Àwọn aya kan ní tọ́ jẹ́ pé ó se kókó lórí gbogbo bímọ bímọ kọ́mọ̀. Ọ̀ áyà ọlọ́run ọba ti n sọ̀rọ̀ nípa pé ìgbà ọlá tọmọ àwàdà láfọmọ lọ́múdà nínú òfin ọlọ́run eléyìí làlàyé tí ó wáyé insha allahu bọ́yá ní tẹ̀síìrì ti ń bọ̀ torí ètò ta ni wọ́n se wọ́n ni wọ́n ń bẹ lọ́nà tí wọ́n ń bọ̀ insha allah kí wọ́n tó dé áka àwọn ìbéèrè bíi méjì mẹ́ta tá a ní insha allah kó tó di pé wọ́n ó dé wọ́n láwùjọ alẹ́ náà.

wọ́n mọ̀ sọ́pọ̀ ọkọ̀ alájà nù wọn ọ̀fẹ́ mọ̀ débẹ̀ wọn kúkú náà lálàájì bọ́yà lóde bọ́yà lóde ọ̀yà rí bákan méjì ni tí bá ń dó lórí pé òun ò tí ì lọ lórí pé n tí ó fi dáa jù wọn náà ni pé káwọn ọjọ lọ kó wọn jẹ gẹgẹ bí eléèwọ rẹ tí ó sìn lọ gẹgẹ bí òfin tọ́ba lórí bẹ́ẹ̀ ló dúró lé kò sí tó burú aláọ̀kọ́nù ẹlẹ́ẹ̀kejì kò sí sí tó burú lórí pé tíwọ̀ ìyàwó náà bá lágbára àti bóun náà sanwó bóun náà san tó bá lágbára rẹ̀ kìí séwò tọkọ rẹ̀ bá lọ síṣẹ́ hajj tọ́lọ́wọ́n bá bá gba hajj rẹ̀ irú iṣẹ́ irú ládá tọ́lọ́wọ́n bó fún ní ó fún wọ̀ náà wọn kálukú máa láwùjáre rẹ̀ arákùnrin kan. ó ti pẹ́ díẹ̀ ah, àbúrò ìyàwó rẹ̀ bẹ́gbọ́n ìyàwó rẹ̀ sáà ni ọlọ́run bá kẹ́ ọba bá ọba ń ti rẹ̀ sanwó mọ́kà àti bá fòdélé ìpè à lágbájá alájí lágbájá bá ń sanwó mọ́kà bàbá bá yarí pé ńlẹ̀ ta ni láíláí ọ àmọ́ ajáde wọn àmọ́ àpèmí lọ́pàá jẹ àwọn olóòní ọba yarí. igba wọn wá pé wọn tí wọn dá sí oní fàlà àti sí fẹ́ káàbùrò rẹ̀ ọlọ mọ́ka wọn ni ẹ̀ náà sàn ọbẹ̀mí náà sàn sì sì jọ lọ <laughs> tó ìbí ṣùgbọ́n tọ́ba pé gbogbo májẹ̀mú ọba gbà nítorí ẹ̀ ká ṣe ní pé ká ṣe wáàsì fọkọ náà gbogbo májẹ̀mú ti ṣẹ̀rí bó ṣe wọ́ ọlọ́ọ̀ba ní sọ́lá rẹ̀ kò sí tọkàn ọlọ́run ọlọ́run ọba lè fún yàwó kọ́mọ kọ̀ọ̀kan kò sínú májàmú pé kóbìnrin ó tó ṣeṣẹ́ hajj ọgbọ́dọ̀ jẹ́ pọ́kọ rẹ̀ ti ṣe rí kò sínú májàmú tó dìde lè ro ọkọ bẹ́ẹ̀ ká ṣe wáàsì fún ọlọ́ọ̀bù ó kí wọ́n gbọ́ wà láwùjọ àlàm náà. nínú ìrún aṣá àti ìrún tàájú èwo fi ní ní ọlájú gẹ́gẹ́ bí ẹ báwa máa ṣe kí n bí pé irun asham àti irun tahaju náà ni pé irun asham tá a máa kí gbàrà tá a bá kí irun ìṣáìtà náà ni irun tarawe tahaju ní ètò jẹ́ pé yóò ti jẹ́ pé abọ́yá tẹ̀ ti kọ́kọ́ súnà òru tó jẹ́ pé èyí tá a máa kí lóru ní sókí lẹ́yìn tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ àfi ká jẹ sáré ká kírun àṣùbá lókù èwo ló fi lọ́lá jù tó bá jẹ́ pé ìkànnì yẹn fẹ́ mú èyí tá a lọ lọ́lá jù náà ni pé èyí tá a máa kí láàrin òru torí pé àsìkò tiẹ̀ àsìkò ń lọ́la ju àsìkò alákọ̀ọ́kọ́ lọ yẹ bó ṣe wá nu ọ̀rọ̀ àwọn aṣíwájú rere pé ọ̀rẹ́ nìkan àwọn ẹnìkan tí wọ́n ń kírun lẹ́yìn ìṣáì ọwọ́ ni tí wọ́n bá kírun tí wọ́n wà lọ sùn wọ́n dìjẹ sàárì ọba ni àsìkò tí wọ́n fi ń sùn ó lóore ju àsìkò tí wọ́n fi kírun lọ ìyẹn ni pé ìbáṣe pé wọ́n lọ́rùn wọn lára kí wọ́n kọ́ sùn kí wọ́n wá kírun lásìkò ìdákẹ́ẹ̀ta àparí òru léta nàbí sọláà ìsọlọm sọ fún wa pé ọba àdékè ọlá máa sọkalẹ nínú sọkalẹ tọtọ sọlọ ọlọba máa béèrè pé ta ni ń tọrọ báyìí kì í ṣe fún ta ni ń tọrọ báyìí kì í ṣe fún nítorí délé tọ́ba jẹ́ pé ìgbà kan lèyàn fẹ́ múnú méjèèjì kó mú àsìkò ẹlẹ́ẹ̀kejì inṣàlá ó fi lọ́lá jùlọ wà láwùjọ aláàlẹ̀ náà. níbi kíkẹ́ sáwọn àbí náà fìlà sí yẹn lè kíráka mẹ́rin tí ó tó jókòó sí àtẹ́yà kó tó tún dìde múráka mìíràn. ẹ̀ eh, náà ọlọ́kan ọ̀jọ̀ kan ọ̀nà láàfi kírun òru ìrún náà fílà pàápàá jùlọ asamu àbítàrà rẹ̀ a lè mọ kí raka méjì méjì kà sálámọ̀ lẹ́tọ́ tẹ́ pé lọ́pọ̀ àwọn olùmọ̀sọ ṣùgbọ́n àwọn ẹ̀rí wá pa nàbí sallá ìsẹ́lẹ̀ngbà mi ànábì ó kí raka mẹ́rin pọ̀ kò ní jókòó láàrin kò ní jókòó lẹ́yìn o yóò kí alákọ̀ọ́kọ́ yóò dìde yóò kẹ́lẹ̀ kejì yóò dìde yóò kẹ́lẹ̀ kẹta yóò dìde yóò kẹ́lẹ̀ kẹrin tó bá kẹ́lẹ̀ kẹrin tán gbà náà ni ọ wà jókòó ni ó sì àtàyà yọ téèyàn bá kí bẹ́ẹ̀ kò sí tó burú àwọn ìmáàmù mi nú àwọn mọ́sálásí mi náà mọ̀ kí bẹ́ẹ̀ tí wọ́n kí rákà mẹ́rin papọ̀ kọ́lọ̀bọ̀ gba lẹ́sìn fún náà. sí ọtọ́ ká sí háyákì. sọ́tọ́ ká sí kí ni jẹ́ háyákì. mọ̀mọ́. èyí tó ti ń béèrè torí pé ìtumọ̀ pọ̀ pé ni. ayakilo náà èyí tí wọ́n gbé sáàrin ìta omi inú yàrá ni omi ìtura tó jẹ́ pé wọ́n fi sòògùn ní oògùn kan ní pàtó ẹlẹ́wọ̀n á wà lórí pé kí ni ìtumọ̀ irú oògùn náà àwọn ẹlòmíì wà tó pé wọ́n ní báyà pàápàá jùlọ báyà bí àjọnà àbí kankan dà láàmú nítorí ìdílé wọn bá ṣe lópin àtọ́ pé tí wọ́n ṣe kìí se ti ọ̀tà kò ṣẹ̀ríà nínú tí wọ́n ọdịnala wọ́n báyà ewé igi náà ni wọ́n rò pé máa sáǹfààní pé máa lé àlìjẹ̀nu lọ tó bá jẹ́ pé ni wọ́n lò kò sí tó burú gbogbo orú nǹkan báyìí èyí yòówì bàjẹ́ inú tó yẹ ká sọ̀ra torí ń gbà mí àlàáfíà ní tá mí bọ́yá ọ̀tọ̀ tá kí ọ̀tọ̀ tí ó so gbogbo orúkọ báyà gbọ́dọ̀ sọ torí báwọn ẹni tí wọ́n máa sábà ṣe irú bẹ́ẹ̀ àwọn kò sí tọ́kàn pẹ̀lú eléhùn ó lè mi ti wa asthmatic tọ́jẹ́ pé kò gbọ́dọ̀ lọ ẹ̀bà tó dá nǹkan mí lẹ̀ gbogbo eléhùn àgbọ́dọ̀ wà very careful ṣùgbọ́n pé wọ́n kà sí pé tí wọ́n ń pè ní hayaki lásán èmi ò rí tó burú lópin ìgbà tí ọba ti ní adìẹ ọkà tí ń bẹ̀ wọlá ọ̀tá alára lọ. mo ń ta ọjà ni mo sì ń sọ fọ́jọ́ pé inú owó náà ni màá ti rán àmì lọ sí mákà tí ẹ fàgbọ́n mi lọ́wọ́. ọlọ́ọ̀bà yóò ṣe ní rọrùn ṣáàlà ọlọ́ọ̀bà ọkọ àlùbáríkà sí kí wá ṣe mọ́jẹ́mú kọjá nínú owó náà kọ́lọ́ọ̀bá sá ti sọ̀rọ̀ nínú mọ́kà wọ́n jẹ́ nínú ọjà táǹtà náà ni kò sì jẹ́ ń bómi náà ni kò síbi tọ́lọ̀ wọn bò lè ti kẹwa gbogbo ibi tọ́lọ̀ bó bá ti kẹwa tá a fi ṣiṣẹ́ ájì tí ọjà gbígbà kọ́lọ̀ a ṣe sọ pé ètò àwọn tí wọ́n ní wọ́n bá wa ṣètò níwọ̀n bífi ìṣàlá wọn ni wọ́n ti wà nítòsí ìṣàlá àádá tafsiri báyìí ìṣàlá tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ bí ní láàzà wàzẹ́l a máa tẹ̀síwájú kọ́lọ̀bọ̀ gbalẹ̀ sí fún wa. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم